wọlú má tẹ́ ó mọ̀ ń ba rẹ̀ ni ẹni tó wọ̀lú tí ó tẹ̀ ó mọ̀ ń ba rẹ̀ kò dẹ̀ kọjá yìí ẹ̀ ní ṣó o rí bó ṣe wà nú ọdún yìí nínú ọdún tuntun táwa yìí má lọ máa kọjá yìí ẹ̀ má lọ máa ṣe kí ni má lọ máa kọjá yìí ẹ̀ kó o má bàa tẹ́ àdẹ̀ tẹ́ lágbára olúwa ṣó o rí ibi tó bá ti fi ẹ́ sí báyìí nílé ni o lọ́fíìsì ẹni o ní skul ẹni o ibẹ̀ ni kò ra ṣe kí ni ibẹ̀ ni kò ra wà má kọjá àbí tó fi ẹ sí mo bá rẹ kó dẹ ṣe kí ni kó o ní ìtẹ́ lọ́rùn ìwọ gẹ́gẹ́ bí àlejò ó wáyọ̀ lọ ó wáyọ̀ lọ ibi tó fi ẹ́ sí nígbà tó máa bẹ̀ wọn ọ̀bẹ́ bẹ̀ ó ṣàfẹ́ gbogbogbò bí wọ́n ṣe tó lé wọn sí ẹlòmíì ààrẹ ò balẹ̀ bẹ́ẹ̀ tó bá ti lọ sílé onílé báyìí in fact nǹkan tí ò ṣe ló máa ló ń ṣohun ó lè lóun fẹ́ lọ ṣègbọ̀nsẹ̀ ó lè lóun fẹ́ lọ tọ̀ ókè tábà tí wàá mú yín lọ síbi tó ti fẹ́ lọ tọ̀ yẹn náà ń kọ́ wọ́n á fi yín sílẹ̀ síbẹ̀ tó bá máa padà dé wọ́n máa wò ah bàbá alágbájọ́ ò máa ti dé ìyá alágbájọ́ ò dé ó yẹ káàntì ti padà ó yẹ kí bọ̀dá yìí ti padà nígbà tó bá máa lọ wẹ̀ wọ́n á ti pé ó ti kúrò ńbẹ̀ níṣẹ́ ló ń tojú bọ gbogbo nǹkan tí wọn ò tiẹ̀ pè ẹ́ sí gbogbo nǹkan tí òkun ẹ̀ ṣáá òun ló fẹ́ mọ̀ nínú ilé yẹn gbá ó ní tẹ́ kọ́lọ̀ má jẹ́ ká tẹ́ torí láyé tó wá yìí nínú ọdún tuntun yìí má mọ̀ bá rẹ̀ má kọjá àyè rárá o lọ ilé onílé wọ́n fún ẹ lóúnjẹ kan tó tàwọn tó kù àwọn tó jókòó sẹ́gbẹ́ àtẹmọ lọ́wọ́ wọ́n fẹ́ lẹ́ran kan òun àwọn tó lẹ́ran méjì jọ kí ló fi kún ẹ àwọ̀lú má tẹ̀ ó ṣe kí ni ó mọ̀ ọ̀ba rẹ̀ ní má máa kọjá ayẹ. ọdún tuntun yìí ṣàgbà pé gbogbo nǹkan tí ọlọ́run ti fún ẹ àbí tó ti ní àbí tó ṣẹ̀ máa ní ó máa máa tẹ́ ẹ lọ́rùn. nǹkan tí lágbájá ṣe òkun ẹ nǹkan tí tàmẹ̀dán ṣe òkun ẹ báísíkù lówó tiẹ̀ ká lọ́dún yìí rà ọlọ́run tó ṣòwò báísíkù wá ṣòwò kẹ̀kẹ́ ọlọ́run tó ṣòwò kẹ̀kẹ́ aṣòwò ọ̀kadà ọlọ́run tó ṣòwò ọ̀kadà aṣòwò mọ́tò ọlọ́run tó ṣòwò mọ́tò aṣòwò káà torí mọ́tò yàtọ̀ sí káà <laughs> ọlọ́run tó ṣòwò káà aṣòwò ọkọ̀ bẹ̀rẹ̀ kùtù bẹ̀rẹ̀ kùtù wo má lọ máa sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ ò lè wá parẹ́ mo sórí ọdún tuntun yìí fi ṣe wípé òun ò tiẹ̀ fẹ́ wà lára rárá rárá gbogbo nǹkan tó bá máa máa mú ẹ tẹ́ tó bá máa máa kọjá àyè ẹ tó yẹ pé wọ́n á wò pé àwọn ti tẹ́ ẹ lẹ́tẹ̀ẹ́ ní ẹ jáwọ́ kúrò ń bẹ̀ tẹ́ èwe báwo lóyìnbó ṣe máa ń sọ fira ẹ lọ́kàn balẹ̀ ẹjọ́ tó bá pín ẹ sí má dá sí bọ́ pín ẹ sí gan mọ bó ṣe máa sọ rọra sọ ṣókí ṣókí kò dé ọ̀rá kó mẹ́ kó dé sọ̀rọ̀ tó lọ́pọlọ wá ni má lọ máa kọjá ìyẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ má kọjá ìyẹ́ lọ́dọ̀ ẹbí tó bá ti lọ kọjá ìyẹ́ wà mọ̀ pé ọ̀ọ́ ọmọ yìí ò máa mọ báyìí ó máa máa kọjá ẹ̀ ó ti tẹ́ nìyẹn ọlọ́run má jẹ́ kí n tẹ́ kọ́lọ́run má jẹ́ kí <laughs> wọn náà tẹ́ èyí mo fi kí gbogbo olólùfẹ́ mi káàbọ̀ sí orí ètò AkiiYin tòní ó yá mo kí yín nígbà tí fún yín lórí mo kí yín yẹn ara mi ò kí ń balẹ̀ ẹ káwọ́ sórí ètò akíyìn gbogbo ẹ lólùfẹ́ mi nílé ẹ̀dẹ̀ tí mo bí mo ṣe máa ń ṣe fún yín pé request shout out kíkí lọ́tún lọ́sì òun náà ni ètò akíyìn wà fún àwọn tó ti rí ti pẹ́ mọ́mì tó fẹ́ kí dádì dádì tó fẹ́ kí mọ́mì ọ̀nkú tó fẹ́ kí sísà sísà tó fẹ́ kí àbúrò àwọn ọ̀rẹ́ tó ti wà nílùú tó ti gbúrò wọn tipẹ́tipẹ́ orí ètò akíyìn gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ òun ló ti lè máa ṣe kíni òun ló ti lè máa k connect pẹ̀lú torí pé kò síbi tí wọn ò ti kí n wá kí yín inú mi dùn ayọ̀ mi kú láti sọ bẹ́ẹ̀ fún ẹ <laughs> inú mi dùn ayọ̀ mi kú láti sọ bẹ́ẹ̀ fún ẹ lẹ́ni tips wà lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ tí mo máa máa fún wa nínú ọdún tuntun yìí ẹ gbọ́dọ̀ máa ẹ gbọ́dọ̀ máa rí nǹkan ọ̀tun ọ̀tun ọ̀tun ọ̀tun ọ̀tun ọ̀tun ó ti yẹ yín Àyìnkẹ́ Kújọrẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí ni wonderful Dayọ̀ Kújọrẹ̀ bí mo ṣe sọ lórí Orísun ibẹ̀ náà ni mo ti ń ṣakọ ibẹ̀ mo ti ń yọ fanda lórí ètò akínyìn ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ tá a bá máa padà dé ètò akínyìn máa bẹ̀rẹ̀ ní pẹrẹwu mo kí yín o. ètò akínyìn ṣì tẹ̀síwájú gbogbo ẹ̀ olólùfẹ́ mi líle pẹ̀lú Táyọ̀ Kújẹ́rẹ́ lórí Orísun ẹ má wọ́ọ̀rì gbogbo kíkí yẹn màá tó máa pè màá tó máa dárúkọ yín màá tó máa fi gbogbo orin tẹ́ ẹ fẹ́ lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ sí àmọ́ lọ́lọ́ba ẹ jẹ́ kí n máa mú lọ lórí ti lifestyle tips tí mo ní fún yín lórí gbogbo ti tips ní òkú tẹ́ ẹ ṣe lifestyle tips tí mo ní fún yín lẹ́nìí health tips ni mo ní fún yín yes torí mo ṣe lifestyle mo kàn yẹn lẹ̀ mo tún wáá fi health sí àmọ́ health yẹn òun gọgọgọgọ ló jẹ mí lógún ló jẹ mí lógún gidigidi gan lẹ́ni pé à àwọn olólùfẹ́ mi wọ́n gbọ́dọ̀ jẹ àǹfààní ẹ̀ kí wá ni mo ní fún yín ní abala health tips ẹ̀yin olólùfẹ́ mi nílé nígbà wo lẹ ti dì wọ́n gbẹ̀yìn wà á máa wò pé òkè dìwọ́n dìwọ́n kí ni dìwọ́n mi kí ni dìwọ́n mi kí ni dìwọ́n yes yes kí ló fẹ́ ṣe ṣẹ́yìn bí dìwọ́n mi ṣe wà yẹn hey a máa ń fi ojú tẹ́ńbẹ́lẹ̀ ẹlòmíì àtọdún méjì ọdún mẹ́ta ọdún kẹrin rẹ̀ tí ò ti dìwọ́n gbogbo láti ẹ̀gàn bóyá lẹ dìwọ́n ṣẹ́ni nínú ọdún tuntun yìí ẹ̀yàn láyò wípé ẹ máa deworm torí pé nǹkan tí aràn máa ń ṣe lára ò dáa a ní ringworm a ní tapeworm àmọ́ ṣe rí àwọn aràn tó common jù lára àwọn èèyàn òun ni wọ́n máa ń pè ní pinworm ṣe rí àwọn pinworms yẹn yéé àwọn ni wọ́n jẹ́ kó jẹ́ dúró nú èèyàn táràn bá dẹ̀ ti wà lára táràn bá ti pọ̀ jù lára òyì máa máa déédéé máa kó ẹni ìyẹn àkọ́kọ́ ó máa máa rù ó máa máa gbẹ ni ẹlòmíì máa máa rù á máa gbẹ wọ́n á máa wò pé kí ló ń ṣe kò sí kankan tó ń ṣe o kò lọ́wọ́ ayé ni kò ń ṣogun kò ń ṣọ̀fà wọn ta lọ́fà o àrùn àrùn ló ń ṣe àrùn àrùn àrùn ìgbà wo ló ti dì wọ́n gbẹ̀yìn mọ́ mi dáàdì ìgbà wo lẹ ti dì wọ́n gbẹ̀yìn ẹ̀yin òbí ṣé tẹ̀ ń dì wọ́n fa ọmọ yín ṣẹ́rẹ́ mi gẹ́gẹ́ bí èèyàn kan àrùn làrùn mi o <laughs> àrùn ni àrùn mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo kàn rí wípé tí bá ń jẹun oúnjẹ ò ń dúró nù mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí pé ó kàn máa ṣe mí bíi pé tí bá ti jẹun kíkan máa lọ máa tú gbogbo ẹ̀ síbì kan mo ti mọ̀ wípé àrùn mi ni àti kékeré mo ti mọ̀ mọ́mì mi ìyá Àyìnkẹ́ máa sọ fún pé Àyìnkẹ́ wo tó bá dàgbàdàgbà tó bá gbé pẹ̀lú mi mọ́ tó bá wà nílé ọkọ ẹ̀ tó bá ti bímọ máa rí dájú wípé òun díwọ̀n máa rẹ̀ lóòrèkóòrè òun lo ògbà olóòrè torí pé gbà tó wà kékeré wọ́n ní àrùn ó máa ń yọ nímú mi báyìí àyàn máa ran ó máa yan nímú mi á dẹ̀ yọ lẹ́nu mi níbi tí àrùn pọ̀ lára mi dé so àwọn dókítà ti kanlẹ̀ sọ fún wọn wípé ẹ má ma in fact ẹ má ma fi ṣeré rárá àwọn iṣẹ́ tárọ̀ dẹ̀ máa ń ṣe lára yépa ó pọ̀ tárọ̀ ti pọ̀ àwa kẹ̀dẹ̀rẹ̀ là ń jẹun oríṣiríṣi tárọ̀ bá ti pọ̀ jù ní ara wa oríṣiríṣi nǹkan ló máa fà ẹlòmíà jẹun tọ́ba yà máa ṣe bí kó máa mí ìfẹ́fẹ́ ní gbogbo ẹni sọ́ torí àmẹ́ tó ń jẹun lọ́wọ́ kọ́ máa ní àyìnkẹ́ ti fóúnjẹ jẹ fún mi no <laughs> ẹlòmíà máa jẹun lọ́wọ́ bẹ́ẹ̀ àbí kó tiẹ̀ fẹ́ jẹun á máa ṣe bí pé gbogbo oúnjẹ yẹn kó ṣàkó síta nínú ẹ̀ ni ẹlòmíì kedere á máa rù á máa gbẹ ẹlòmíì inú á máa rún gbogbo inú ẹ̀ máa máa pariwo kò ní sẹ́tù á ran ní ẹ jọ ẹ jẹ́ ká rí dájú wípé à ń díwọ̀n mara wa ìwọ tó bá díwọ̀n mara ẹ gbogbo lásẹ̀ bí ọ̀rọ̀ díwọ̀n mi yẹn bó ṣe ra kéré tó àwọn èèyàn máa ń fojú tẹ́ńbẹ́lẹ̀ ẹ̀gọ́ máa wò pé kò sí nǹkan kan nǹkan tárọ̀ dẹ̀ ń ṣe ó pọ̀ níṣẹ́ tárọ̀ bá ti pọ̀ títí títí inú tẹ́ bá díwọ̀n ó ń fa kí obìnrin gan kó má rọmọ bí infection oríṣiríṣi làrùn máa ń fà torí ẹ̀ mo wò pé nínú ọdún tuntun èmi ṣe díwọ̀n mi ṣẹ́ títà mi ṣe ń jọ̀lọ̀ nígbà tó kí mi mọ́lẹ̀ tí mo wé ẹ́ Oya yá ó ti tó gẹ́ ẹ mọ̀ nípa tí mo dẹ̀ ṣètò ara mi dẹ̀ balẹ̀ ẹ̀yin òbí ẹ dìwọ̀n fáwọn ọmọ yín àwọn ọmọ yẹn náà ló tẹ wá ṣe pàtàkì lọ ṣe kókó ẹ̀yin tẹ́ bá ń dìwọ̀n fáwọn ọmọ yín ẹ máa rí dájú pé ẹ ń dín ẹ lọ sọ́spítù ẹ lọ bá dókítà yín ẹ béèrè torí oríṣiríṣi oògùn aràn ló wà ẹ béèrè irú oògùn aràn tí ẹ lè máa lò bóyá máa sọ fún yín pé every three three months ni kẹ́ máa díwọ̀n ni o àbí every four four months ni kẹ́ máa díwọ̀n ni o àbí ẹ̀ẹ̀mejì lọ́dún ni o ẹ ṣáà rí dájú wípé ẹ̀ ń díwọ̀n mọ àwọn ọmọ yín ẹ̀yin òbí kò yẹ ẹ̀yin náà lẹ̀ kò yá arúgbó lẹ̀ kò yọ ọkùnrin lẹ̀ kò yọ obìnrin lẹ̀ kò yọ ọmọdé kò yàgbà ẹ jẹ́ ká rí dájú wípé à ń díwọ̀n mara wa eléyìí tá tẹ̀tún ti wá wà nínú ọdún tuntun yìí ẹ mú ọ̀rọ̀ dìwọ́n mì yẹn ẹ mú lókùnkúndùn torí táràn bá ti wà ní ara kò sí nǹkan tí ó lè ṣèyàn ẹ kọ́ máa máa rò pé ogun kan ni àbọ́fà kan ni láti ibì kan àwọn àrùn yẹn náà wọ́n ń dá wọ́n ń dá oríṣiríṣi sí ara èèyàn tá ara wa ẹ jẹ́ ká rí i dájú wípé ẹ jẹ́ ká dì wọ́n. kókó tí mo tún wá ní fún yín ni wípé tí àrùn bá ti pọ̀ lára tí ẹ̀ bá ń dì wọ́n ẹlòmíì ó kàn máa lose appetite náà ní oúnjẹ òun òun jẹ àrùn ni kò sí nǹkan kan inú máa máa rún ẹ ó máa máa weak ẹ ara ẹ gan kò ní jọ̀lọ̀ ẹ jọ ní tìtorí tọ̀nà ẹ jẹ́ ká máa dì wọ́n ẹ dì wọ́n mú ẹ dì wọ́n mọ ara yín ẹ kó gbogbo àrùn játijáti ẹ lògùn ẹ jẹ́ kí gbogbo àrùn yẹn kó jáde kúrò lára tárùn bá ti pẹ́ ní ara tí ẹ bá treat wọn ó máa ba gbogbo inú jẹ́ ni ó máa ba everywhere jẹ́ kọ́nà má jẹ́ kí ni wá bàjẹ́ ìsì ìta lè ṣe é ṣe é ń gbọ́ tẹ́ ẹ lè tọ́jú ẹ̀ ẹ tètè tọ́jú ẹ̀ kó má lọ yíwọ́ kó má lọ dogun pé o kò ṣeé ṣe mọ́ àbí ẹ̀pa ògbóró mọ́ ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká máa gbọ́ràn ẹ dẹ̀ máa lọ sí ilé ìwòsàn lóòrèkóòrè ọdún yìí má fi arọ ara ẹ ṣeré rárá ọmọdé ń kú àgbà ń kú kò sẹ́ni tó kọjá ẹni kò sẹ́ni tó kọjá ẹni tó lè kú kọ́ jẹ́ ká pẹ́ láyé ni kò sẹ́ni tó special lọ́wọ́ kínní kí ọlọ́run ọba kó jẹ́ kí gbogbo wa ká pẹ́ láyé ẹ̀yin àgbà ẹ̀yin ọmọdé ẹ̀yin òbí ẹ máa rí dájú pé ẹ ń lọ sí ilé ìwòsàn lóòrèkóòrè ẹ lọ ṣe check up ẹ ṣe check up ẹ lọ ṣe check up àwọn ọ̀nà tí aràn dẹ̀ máa ń gbà wọlé síyàn lára nínú pé à ń jẹun ibi oúnjẹ ẹ̀tẹ̀ ló ti pọ̀ jù àkọ́kọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ ẹran ẹ máa rí dájú pé ẹ ń bọ ẹran yín dáadáa ẹ jẹ́ kí ẹran yẹn bọ̀ dáadáa kẹ́yìn pé ó bọ̀ ó gbóná dáadáa kẹ́ tó jẹ àbí kẹ́ tó fi sínú ọbẹ̀ àbí kẹ́ tó fi ṣe gbogbo àwọn oríṣiríṣi nǹkan tẹ́ fẹ́ fi ṣe torí pé oúnjẹ oúnjẹ níbi oúnjẹ jíjẹ àrùn máa ń gbabẹ̀ sí wa wọlé dáadáa ẹ mọ̀ pé oúnjẹ ibẹ̀ náà ni wọ́n ti máa ń gbabẹ̀ wọlé jù ẹ jẹ́ ká rí i dájú pé àwọn ọmọ àwọn oúnjẹ wa dẹ̀ tẹ́ bá ti gbé oúnjẹ sílẹ̀ tẹ́ mọ̀ pé gbóúnjẹ sílẹ̀ dẹ̀ ṣe máa padà lọ sídìí oúnjẹ yẹn ẹ máa rí i dájú pé ẹ̀wọ̀n ọmọ ẹ má máa jẹ oúnjẹ tó tutù ẹ má máa jẹ kò sí bébí ẹ ṣe lè parí tó kẹ ẹ ṣẹ̀ṣẹ̀ dé láti ibi iṣẹ́ ni ó ti rẹ̀ yín ni ẹ ṣẹ̀ dé látọjà ni ó ti rẹ̀ yín ni ẹ ṣẹ̀ ti skul dé ni ó ti rẹ̀ yín ni àti wá wọn mọ oúnjẹ yẹn wọn á ròyìn lójú ẹkọ gbé gọ̀ọ̀rọ̀ ẹkọ gbé bẹ́ẹ̀ irọ́ ẹ gbé ẹ microwave ẹ tẹ́bà ní microwave ẹ tàn náà stove ṣé igi ìdáná lẹ́yìn lò ẹ kò burú ẹ tàn ṣé gáàsì ni ẹ lò ẹ wọ́n mu oúnjẹ yín dáadáa then omi tẹ́ ẹ máa mu náà ẹ máa rí dájú wípé omi tó dáa ni ẹ kò má máa ra omi ṣá ẹ ra omi tí wọ́n ti treat ẹ ra omi gidi ẹ mu àwọn table water dó àwọn table water yẹn náà ọlọ́run ló ń ṣọyàn àmọ́ ẹ rí dájú pé omi tẹ̀ ń rà omi tó da tẹ máa mu sínú tí ò ní tún lọ máa pa yín lára ni gbogbo ọ̀nà bẹ́ẹ̀ yẹn pátápátá òun ni aràn máa ń gbà wọlé tẹ bá dẹ̀ lọ lé ìgbọ̀nsẹ̀ pé ẹ fẹ́ lọ tọ́ílẹ̀tì ni ẹ máa rí dájú pé ẹ ń wọ slippers yín ẹ máa fi slippers ẹsẹ̀ ní gbogbo kíbi tẹ bá lọ tẹ bá tẹsẹ̀ bẹ̀rẹ̀ ọ̀fọ̀ tẹ́ ẹ wọ bàtà tẹ bá ti ẹsẹ̀ bọ ẹrọ̀fọ̀ àbí tètè wọ bàtà gan rí dájú pé tẹ bá délé ẹ tètè fi ọṣẹ ẹ fi fọ̀ ọ́ torí gbogbo inú ẹrọ̀fọ̀ tẹ tẹsẹ̀ bọ yẹn ẹ máa rí pé ẹni tó bá lójú <laughs> ìgbà mi tẹ bá ti ẹsẹ̀ bọ ẹrọ̀fọ̀ ńgbà mi àbẹ tẹsẹ̀ gbọ́ ọ̀gbàrá òjò ẹ máa ń notice àwọn kinní kan tó máa ń ta mọ́ abẹ́ ìkànnà ṣé káàyàn àbí kí ló máa ń pè á ti sá síbẹ̀ á máa ja ẹsẹ̀ yẹn gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ bá ti tẹsẹ̀ bọ̀rọ̀ fọ ni àbẹ́sẹ̀ yín dọ̀tí ni ẹ máa fọ ẹ lọ tọ́ílẹ̀tì ni ẹ máa wọ bàtà ẹ dẹ̀ máa rí dájú pé ibi tẹ́ ẹ ń lò tẹ́ fi ń ṣègbọ̀nsẹ̀ tẹ́ fi ń tọ̀ ẹ máa rí dájú pé gbogbo ẹ̀ ó mọ́ then ẹ jẹ́ ká yẹra fún public toilet ìwọ tó bá mọ̀ pé tó bá ti jẹ́ àjẹkì gbogbo ẹ̀ wàá fẹ́ lọ dà á tó bá jáde ni ẹlòmíì ò ní gumption kò lè caution ara rẹ̀ rárá ẹlòmíì wà tó yẹ pé tó bá máa travel á máa wò pé àti bá máa travel jọ má jẹ́ jẹun ju àbí má jẹ́ momi ju o kí gbogbo ẹ̀ má lọ máa ṣe mí gbùrùgbùrùgbùrùgbùrù ẹ máa mọ̀ wọn ara yìí dó àwọn kinní yìí ò ṣe control gbà mí ẹlòmíì tó tẹ̀ jẹun jù náà kò sí ọlọ́màjẹ̀ká rogun tá à ní ṣe gbọ̀nsẹ̀ àmọ́ ẹ jẹ́ ká máa ṣọ́ra fáwọn public toilet yẹn torí pé ibẹ̀ náà ẹ lè kó àwọn nǹkan tí ò dáa lórí ọ̀rọ̀ àrùn tí mò ń sọ yìí náà ni. mo lérò pé ẹ ń dé ẹ̀dẹ̀ ń fọkọtọ yàn láàyò wípé nínú ọdún yìí o mo fẹ́ dì wọ́n màrà mi mọ́mì ẹ lọ dì wọ́n ẹ tètè ẹ tètè ẹ tètè dáàdì ẹ lọ dì wọ́n ẹ lọ ra ọgbọ́nràn sílé ẹ dì wọ́n àwọn ọmọ yín ẹ̀yin tẹ́ bá ti pẹ́tẹ́ ti dì wọ́n kò dá kí àrùn máa pẹ́ lára táàdẹ̀ ń treat ẹ̀ ó máa damage gbogbo nu alágbára ọlọ́run inú wo ò ní damage àmọ́ ẹ má jẹ́ ká máa wá ẹni ọlọ́run ṣá <laughs> ẹ má jẹ́ kí ni ẹ má jẹ́ ká máa wá ẹni ọlọ́run ẹ jẹ́ ká ṣàwọn necessary things ẹ jẹ́ ká ṣàwọn necessary things yìí ẹ má máa fi gbogbo ẹ̀kọ́ ọlọ́run jésù jésù jésù ẹ̀yin náà ẹ ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ètò Akiiyan ṣì ń tẹ̀síwájú gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ mi nílé ẹ jẹ́ kí n mú kíkí kan kí n tó máa lọ. Uma Ibrahim sọ wípé kí n kí mọ́mí òun àti dádì òun wípé long life and prosperity nínú ọdún tuntun yẹn mi bá wọn ṣàmì sí lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin òbí tẹ̀ ń wò mí àti ìyá mi náà lé lágbára Elédùà ẹ̀mí yẹn fún gbogbo wa ẹ dẹ̀ máa jẹ wọn mọ́. Uma Ibrahim mò ń sọ wípé long life and prosperity fún mọ́mí bẹ́ẹ̀ ṣe rán mi o mo ti jíṣẹ́ Uma Ibrahim dẹ̀ sọ pé kí n play orin electricity láti ọwọ́ fuse and Davido ẹ jẹ́ ká lọ gbọ́ electricity dandindandindandin ah, eh. <laughs> ẹ jẹ́ ká lọ gbọ́ electricity láti ọwọ́ Davido featuring Fields mò ń padà bọ̀. ààyè ààyè ẹ̀ lórí gbọ́ngàn àwọn èmi ti wọ̀ láàyè o. ààyè ààyè. Jackie, Jackie, shaky, baby. fine girl, I want to shine. Ah, èmi gan mọ̀ pé mo sùn, àbí sẹ́mi ò sùn. Èmi lọ kọrin yẹn fún náà. Fine girl, I want to shine. Eh, hey, beautiful temptation. Mo máa lọ máa jẹ́ káwọn èèyàn kọ́kọ́ máa sọ fún ẹ pé o rẹwà o. Bóyá ọjọ́kùnrin, bóyá ọjọ́bìnrin, kí ọkọ̀ kọ̀wé ṣíṣe kó ní kí ah o rẹwà jọ kìíní wọn má dá wọn lóhùn máa sọ fún wọn pé o rẹwà ó ṣan ó fáìn pa ìwọ lọkọrin yẹn fún ta ni wọn tọmọ sọ fún ẹ pé wọn ṣáwọn lọlọrun tó dá ẹ ni ọlọ́run tó wó wá ṣùṣù tó wó mi ṣùṣù tó ní pé àyìnkẹ́ mo dẹ́ ẹ láwòrán ara mi ẹ ẹ wọ́n á sọ fún mi pé mi ò fine àbí ọ̀kan wa sọ fẹ́ pé wọn ò fine ìwọ náà wá gbé sọ́kọ inú wa ń bí ẹ pé wọ́n sọ fún wọn pé ó fine ṣàkọ́ sí wọn lọ́rùn post ok kó máa ṣe selfie lọ́lọ́kọ̀ọ́jọ́ torí pé olúwa elédùà ó dẹ ní àwòrán ara ẹni ọlọ́run tó wọṣù tó dẹ́ni tó kúrú náà ló dẹ́ni tó ga lọ́nà dẹ́ni tó sanra lọ́nà dẹ́ni tó tínrín lọ́nà dá ẹni tó ṣe kiri ẹni tó jọ ẹjọ́ lọ lọ́nà dẹ́ni tó jẹ tó fẹ̀ báyìí tó wọ́n á sọ pé yọ̀kan ní round face wọ́n ní yọ̀kan ní oblong so kí ló wá ń sọ má jẹ́ kí èèyàn kọ̀ọ̀kan máa tún ẹ̀ má jẹ́ kó máa sùn nǹkan míì fún ẹ pé ò rẹwà ṣé wàá nínú ọdún twenty century ó ti rẹwà jù <laughs> gbogbo wa la fáyọ̀ ògo olúwa lómíyá lómíyá lára wa ó ti yẹ má jẹ́ kéèyàn kọ́ máa sọ nǹkan mífẹ̀ẹ́ jàre tó bá ti ń sọ bẹ́ẹ̀ ṣàkóso ọlọ́run pé wò ó ọlọ́run ọba òun ló dá mi òun ló dá ẹ ní àwòrán ara rẹ̀ ètò kíyìn ó ṣì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni den púpọ̀ nù wa tá a bá ti gbọ́ boxing day hmm? tá a bá ti gbọ́ boxing day gbogbo wa púpọ̀ nù wa la máa rò pé ẹ̀ṣẹ̀ ni a máa wò pé okay boxing day ó yẹ ẹ̀ṣẹ̀ tó bá ti dọ̀ni bọ́ tó bá ti di boxing day báyìí boxing day tó kọjá yìí ọ̀ everybody ti wọ́n ti yọ owó ẹ̀ṣẹ̀ lọ àwọn ẹlòmíì ti post báṣà ní lórí status wa wọ́n ti post oríṣiríṣi àwọn tó ń jẹ́ àmọ́ inú mi dùn ayọ̀ mi kú láti sọ fún yín pé boxing yẹn kọ́ ni wọ́n máa ń sọ <laughs> ẹ̀yin náà mọ̀ pọ̀jọ́ kérésì gbogbo àwọn christmas tree yẹn tẹ́ ẹ gbà yẹn oríṣiríṣi àwọn boxes ló máa ń wà ń bẹ̀ ṣe rá àwọn boxes yẹn àwọn box yẹn àwọn box tó máa ń ní square shape yẹn àwọn gangan ni wọ́n refer sí as boxing so boxing day lọ́ọ̀dì twenty six já sí wípé kẹ́ ẹ̀ unwrap gbogbo boxes yín kẹ́ ẹ kó gift jáde ṣé mo communicate púpọ̀ ọ̀nù wọ̀ ò mọ́ rárá tó bá ti sọ boxing day báyìí ẹ máa fọ èmi náà ṣe wọ̀n ni tí mo wá sọ tèmi náà wá ń ṣàkóso ẹ̀ pé àyìnkẹ́ ó jẹ́ kí ni ó àmọ́ bí mo dẹ̀ ṣe mọ̀ yẹn mo ti ní pé mo gbẹ̀yìn olólùfẹ́ mi lórí Orísun mo máa já yín sí púpọ̀ ọ̀nù wa ni ò mọ̀ wípé boxing day tí wọ́n máa ń sọ ẹ ọjọ́ tá a máa unwrap gbogbo boxes àwọn christmas tree àwọn tó bá ń lo christmas tree dáadáa mọ̀ pé boxes wọ́n máa fi gbogbo boxes oríṣiríṣi wọ́n á gbé boxes sí gbogbo ẹ̀gbẹ́ ìyẹn já sí pé gbogbo gift tó wà nù ẹ̀ àmọ́ gbogbo wa a ti rò pé boxing ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ máa rí wọn lọ́jọ́ boxing day wọ́n á máa post ìbáṣà ni wọ́n máa post àwọn ẹlẹ́ṣẹ̀ ẹlòmíì á lọ ra gbogbo kíní táwọn boxer máa ń lò yẹn ọwọ́ yẹn tó máa ń tọ́ máa ṣọwọ́ ẹ̀kú dùbà àwọn ẹlòmíì á lò àmọ́ inú mi dùn lẹ́nìí láti sọ fún yín pé boxing day o boxes tó ní square shape yẹn ni kò kí ń ṣe ó yẹ kí mi ẹ tàǹkì mi tẹ bá ti rí mi títì ẹ ṣàṣe kí ni kẹ ẹ máa fún mi lówó ètò akíyan ṣì ń tẹ̀síwájú ẹ jẹ́ kí n máa mú lọ lóní ti kíkí kí n tó tún máa súnmọ́ nǹkan tí ọkọ sunkàn òkè síwájú lórí kíkí wa ẹ jẹ́ kí n máa kí àánú olúwa pọ̀ lórí ayé mi ah, ah, orúkọ yẹn tóbi mo nífẹ̀ẹ́ sí i àánú olúwa pọ̀ lórí ayé tèmi náà kí ni àánú olúwa pọ̀ sọ èmi Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ ni àánú olúwa pọ̀ kí wọ́n kí mi wípé mo kú ọdún tuntun àánú olúwa pọ̀ mo dúpẹ́ ẹ ṣé o èmi náà wá ń kí yín padà lórí ètò akíyín wípé ẹ̀yin náà ẹ kú ọdún ẹ kú yèdùn àánú olúwa á túbọ̀ máa pọ̀ sí i lórí ayé yìí lórí ayé mi àti lórí gbogbo ayé àwọn tó fẹ́ wá fún rẹ lágbára olúwa. Monsurat Ọlátúnjí sọ wípé àwọn ń sẹ́ ń di gbogbo ìfẹ́ sí wa wípé a kú ọdún a kú ìyèdùn. mọ́mí ṣìndẹ́rà wọ́n sọ wípé àǹtí àyìnkẹ́ compliment of the season a kú ètò lórí ètò akínyìn wípé àwọn nífẹ̀ẹ́ wa lórí Orísun láti no mọ́mí ṣíndẹ́rà ẹ̀ ló ẹ mọ̀ ṣe o àwa náà kí yín o ẹ kú ọdún ẹ kú ìyèdò ẹ̀mí gbogbo wa á ṣe púpọ̀ lágbára ọlọ́run tó mọ́mí ṣíndẹ́rà láti kánò sọ pé ká play ó ṣe láti ọwọ́ Kiss Daniel ẹ jẹ́ ká lọ gbọ́ ó ṣe látọwọ́ Kiss Daniel tá a bá máa padà dé ètò akínyìn ó sì ń tẹ̀síwájú ẹ kú ìjókòó. ó ṣe láti ọwọ́ Kiss Daniel òun náà lẹ́sẹ̀ gbọ́tọ̀ yẹn ètò akínyìn pẹ̀lú Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ lórí amóhùnmáwòrán Orísun tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ó sì ń tẹ̀síwájú kí n wá rárá ṣé kí ni kí n wá mú gbogbo abala health tips tí mo mú wálé ni kí n wá mú kí n kó pọ̀ sójú kan kí gbogbo ẹ̀dẹ̀ ọkọ̀ kàdẹ̀rọ̀ àṣekínì ká mẹ́nu kúrò ńbẹ̀ lónìí ráńpẹ́ ẹ má gbàgbé fáfáná yìí tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa à ń sọ̀rọ̀ lórí the one mean ẹ wípé ìgbà wo lẹ ti the one gbẹ̀yìn ó ṣe pàtàkì fún ẹ̀dá ọmọ ènìyàn ó ṣe pàtàkì fún àwọn èèyàn láti máa dì wọ́n torí pé iṣẹ́ tí aràn máa ń ṣe lára kò kí ń da rárá so ìwọ tí wọn náà bá rò ronú jinlẹ̀ gbọ́ ló ti dì wọ́n gbẹ̀ yóò ti pé àbí tètè tara ṣàṣà kó lọ́ọ́ máa dì wọ́n mẹ́ oríṣiríṣi nǹkan l'aràn máa ń ṣe lára aràn máa ń jẹ́ kéèyàn ó máa jẹ́ kó máa máa rù ó máa máa gbẹ ni aràn ó lè jẹ́ kó yìí máa kọyàn inú ẹ̀ máa máa pariwo lọ́tún lọ́sì lọ́tún lọ́sì lọ́tún lọ́sì wàá máa jẹun báyà máa dàbẹ́ ni pé ò jẹun ebi á tún máa tún ẹ pa aràn ni wọ́n ti pọ̀ nínú ẹ̀ ẹ dìwọ̀n mọ́ ara yín nínú ọdún tuntun tá a wà yìí ẹlòmíì ò tẹ dìwọ̀n mọ́ ara rẹ̀ ẹ dìwọ̀n mọ́ ara yín àwọn ọ̀nà ó dẹ lálẹ́ fi máa prevent Eh, infection àwọn worms tá à ń sọ yìí ni wípé ẹ jẹ́ ká máa bọ àwọn ẹran wa dáadáa ká máa mu omi tó dáa tá a bá lọ lé gbọ̀nsẹ̀ ẹ jẹ́ ká máa fọ dáadáa ká dẹ̀ máa wọ slippers ẹ má máa jẹ́ ká máa gbé ẹsẹ̀ lásán lọ síbi tá a ti fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ tẹ bá dẹ̀ wá ń ta náà ẹ jẹ́ ká máa ṣọ́ra fún gbogbo àwọn public toilet ẹ̀ torí pé from there náà oríṣiríṣi nǹkan la lè kó tó papọ̀ mọ́ àrùn òkè táràn bá dẹ̀ ti wà lára ẹ má gbàgbé mo ń sọ fún yín pé gbogbo nǹkan ló lè dá sílẹ̀ òyì lè máa kó ẹ òyì máa máa kó ẹ ó máa máa weak ó lè máa wà very very active kí iṣẹ́ máa ń wọ́n ẹ ṣe kókò ṣá máa rẹ̀ ẹ́ ṣá iṣẹ́ àrùn ni àmọ́ ẹ fún pé a wà ń lé akọ̀sáyé sọ pé a fẹ́ ṣe a fẹ́ lo àwọn oògùn àrùn díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn home remedies wà àmọ́ kò dáa tó ká ara oògùn ẹ̀ gálíkì ń ṣiṣẹ́ fáràn omi gbóná ń ṣiṣẹ́ àmọ́ kò dáa tó kò dáa tó bíi ká lọ ra oògùn àrùn ká a dẹ̀ lò wọ́n ẹ jẹ́ ká rí dájú pé à ń dín wọn mara àwọn ọmọ kékeré ó ṣe pàtàkì ẹ̀yin òbí ẹ dì wọ́n mọ àwọn ọmọ yín ó ṣe pàtàkì gan-an ó ṣe pàtàkì gidigidi gan láti máa dì wọ́n àwọn ọmọ torí pé ṣe mọ̀ pé àwọn ṣì kéré ẹ lọ sí ilé ìwòsàn ẹ lọ bá àwọn dókítà yín ẹ jẹ́ kó sọ̀rọ̀ fún yín lórí àwọn oògùn àrùn tẹ́lẹ̀ máa lò torí oríṣiríṣi oògùn àrùn ni wọ́n wà lágbára náà àní ṣàìsàn ẹ gbogbo ká má dẹ̀ máa máa ṣàìsàn yẹn náà ká má bá a lè máa máa ṣàìsàn ẹ jẹ́ káwa náà máa prevent ẹ̀ láàyè ara wa gbogbo nǹkan kọ́ ládùúrà gbogbo nǹkan kọ́ ni Jésù gbogbo nǹkan kọ́ lọ lọ́run gbogbo nǹkan kọ́ lẹ máa máa tọ àwọn nǹkan àwọn lẹ máa máa yí mọ́ à bóyá spiritual nìrọ̀ ni àwọn nǹkan mi wà tó jẹ́ pé fúnra ara yín fúnra ara yín gọgọgọgọ ẹ̀yin lẹ fà àwọn nǹkan mi dẹ̀ wà tó jẹ́ pé nǹkan kékeré báyìí ló ń ṣèyàn ẹ jẹ́ káwa náà máa tọ́jú ara wa ẹ jẹ́ ká máa lọ ṣe ìyẹ̀wò nílé ìwòsàn ní òrèkóòrè lọ́dún tuntun yìí fi fi fi káràmásìkì ara ẹ̀ okay fi ọdún tuntun káràmásìkì ara ẹ̀ fi káràmásìkì health issue ẹ̀ yes ẹ jẹ́ kí n fi síbẹ̀ yẹn gbogbo ẹ̀ tèmi lé àánú jù báyìí lọ ní abala health tips tí mo ní fún wa ẹ jẹ́ ká lọ jó back to me láti ọwọ́ Wizkid èmi mo mú yẹn fúnra mi inú mi dẹ́dọ̀ ayọ̀ mi kù torí pé lórí ètò àkínṣe mi náà láǹfààní ni mo láǹfààní láti <laughs> mú mi náà ẹ jẹ́ ká lọ jó orí Wizkid back to me tá a bá máa padà dé a máa máa sọ bye bye lórí ètò àkínṣe back to me láti ọwọ́ Wizkid ẹ jẹ́ ká lọ gbọ́. back to me láti ọwọ́ Wizkid òun lẹ́sẹ̀ gbọ́tọ̀ yẹn lórí ètò akínyìn ó yá mo kí yín èèwò kí yé e gẹ́gẹ́. gbogbo ayé tẹ̀mílẹ̀ ẹ má gbàgbé gbogbo request yín gbogbo shout out yín lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ lọ sí gbogbo orí social media platform wa ẹ dẹ̀ má gbàgbé bí mo ṣe máa ń sọ fún yín tí mi ò bá ti dárúkọ yín lénìí mo sì máa dá orúkọ yín ẹ farabalẹ̀ ẹ má torí ẹ̀ kára máa bínú sí mi àbí kára máa send àwọn mẹ́sẹ́gì sí mi lórí Facebook pé àyìnkẹ́ nǹkan tó ṣe yẹn kò dáa ó pọ̀ àwọn request yẹn pọ̀ so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà la máa ó máa kàn ẹ́ má wọ́ọ̀rì ṣorí nínú ọdún tuntun yìí ó máa kún ẹ alex wá kún ẹ ti gbogbo nǹkan rere tó fẹ́ láyé ẹ má wọlé má bá mi já ọ má lọ bínú sí mi o. <laughs> má lọ bínú sí mi rárá torí pé ó máa kọ ẹ ẹ̀yin tẹ́tẹ́ tí fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí ẹ tẹ́tẹ́ tí fi gbogbo kíkí yín ránṣẹ́ ẹ lọ sí gbogbo orí social media platform pátápátá ìbẹ̀lẹ̀ máa fi sí lórí Twitter at Orisun TV lórí IG at Orisun TV lórí Facebook Orisun TV yìí náà ni ó wá fẹ́ send ẹ̀ sẹ́mi náà personally pé à àyìnkẹ́ tó wáṣọ ìbílẹ̀ Vogue yìí ohun gangan gangan ni mo fẹ́ send ẹ̀ sí ẹ wò tẹ́ ẹ bá rán aṣọ ẹ máa mọ àwọn tó máa máa bá yín ránṣọ yín o ẹ̀yin náà ẹ wo aṣọ mi ẹ check it out ṣí ẹ láì bó ṣe rí ìbílẹ̀ vogue àwọn ni àgbè fún lágbára ọlọ́run ìbílẹ̀ ọpọlọ yóò ní dàrú ìwọ náà ran ọdún tuntun yìí pinnu pé ìbílẹ̀ vogue ló fẹ́ máa rán aṣọ ẹ̀ kó o tètè lọ máa bá wọn kàn sí mi tó bá ti kàn sí mi màá link ẹ mọ́ ìbílẹ̀ straight ló bá ti ránṣẹ́ kò sí size size wo ni ẹ kò sí àwọn sizes tí wọn kì tó dẹ̀ máa fit tiẹ̀ tó máa wọ ara ẹ̀ tó máa dúró figure eight kí ló tún fẹ́ jọ kan sí mi jẹ́ kí link ẹ̀ up ìbílẹ̀ vogue ok wọ́n wọ pé mi náà ni wọ́n náà fẹ́ fi gbogbo kíkẹ́ ránṣẹ́ sí lórí twitter tweet mi at tosi kujore lórí ig at àyìnkẹ́ dayo kujore lórí facebook àyìnkẹ́ dayo kujore ẹ jẹ́ kí n máa lọ lẹ́nà <laughs> ẹ jẹ́ máa lọ lẹ́nà kó wẹ́kí ńlá mi ò àyíká ti ń lọ bẹ́ẹ̀ ni mo ti lọ torí pé àárí ọjọ́ musolókun káwá má ṣe lọ pẹ̀lú orin wisdom láti ọwọ́ wonder Dayọ̀ Kújọrẹ̀ wọ́n máa ń sọ pé bí onírèsè bá sọ pé òun ò ní fi gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ náà kò lè parun legacy, bàbá mi ó ṣe kí ni ó live ó live on ó lọ fà lẹ́gẹ̀sì wọn lives on báwọn olóyìnbó ṣe máa sọ ó lọ fà ó lọ fà mi ò tí lè stand àti máa gbórin dáàdì àmọ́ kò síbi tí mo fẹ́ ti sí ẹ jẹ́ ń gbọ́ ẹ jẹ́ ká lọ gbọ́ ẹ jẹ́ ká lọ fi orin wonder dial Kujore ká fi ṣe ó dàbọ̀ ká fi ṣe bye bye fún gbogbo ẹ̀yin olólùfẹ́ akínyìn ó dàbọ̀.